الحمد لله ثم الصلاة والسلام على خير خلق الله نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala atọ́rọ ìkẹ́ àtìjẹ fún aṣáájú wa nígbà Muhammad sallallahu alayhi wa sallam adá Allah subhanahu wa ta'ala akẹ́tùbọ̀ ìkẹ́ rẹ̀ àtúrí ajẹ́jẹ́ tán rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé wọn àti gbogbo àwọn ẹni eré tí wọ́n ti síwájú títí ó fi dijọ́ ògbédà kìyàmà àti Allah subhanahu wa ta'ala nínú ọlá rẹ̀ àti àánú ẹ̀ kọmọ́tà ka ẹnìkọ̀ọ̀kan wa náà fún wọn pẹ̀lú ọ̀dá Allah subhanahu wa ta'ala eléyìí ọ̀nà ni ìjókòó ẹlẹ́ẹ̀kẹta nínú mọ́sálásí wa tí a ń bẹ̀ yìí ìfọ́síwẹ́wẹ́ nípa Suratu Luqman èyí tó jẹ́ pé a ti ka aya mẹ́ta aya mẹ́rin nínú sura yìí nínú àwọn aya mẹ́rin tí a ti kà sókè ibẹ̀ láti sàlàyé fún wa ipe alukur'an karim alukitabu alhakim kíra ọlọ́wọ́n bá àdìkọ́lá tó sọ̀kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam kíra kan ni tí ó kún kẹ́kẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àtòye kíra ni tó kún kẹ́kẹ́ fún ìdájọ́ nípa bí àwa mùsùlùmí bí a ti ṣètò àlámọ̀lé ayé wa ọlọ́run bá àdìkẹ́ láwá ní alukur'an yìí yóò máa jẹ́ ọ̀nà mọ̀ yóò sì máa jẹ́ ìkẹ́ fún àwọn tí wọ́n bá jẹ́ ẹni ọlọ́run bá alikẹ́ láwájú àwọn ẹni dáadáa fún wa àwọn náà lọ́lọ́run bá alikẹ́ lápè ní alladhina yuqimuna salat àwọn náà làwọn tí wọ́n máa kírun àtàlàyé fúnra wa nípa ìrun ní ṣókí ní fọ̀síwẹ́wẹ́ wa yutuna zakat àtàwọn tí wọ́n máa yọ zaka àti tàlàyé síwájú nípa zaka náà ní ṣókí ní fọ̀síwẹ́wẹ́ bákan náà ẹlẹ́kẹta nínú tọ́lọ̀wọ́ bá dìkẹ́lá fi ròyìn àwọn almuhsinun àwọn ẹni rí ọlọ́wọ́ bá dìkẹ́lá ní wa hum bil akhirati hum yuqinun àwọn náà ni àwọn tí wọ́n ní ìgbàgbọ́ àmọ̀dájú nípa ọjọ́ ògbédà ìkìyàmà wọn ò tẹ́ méjì nípa pé tí ọjọ́ ògbédà ìkìyàmà tọ́jọ́ kan tí ó wá ní àbọ́jọ́ tí ò ní wá ìgbàgbọ́ wọn fẹsẹ̀ múlẹ̀ wọn ò tẹ́ méjì lórí ẹ̀ lẹ́yìn náà bítá sì bẹ̀rẹ̀ lónìí ọ̀dá ní gbólọ́ ọlọ́ọ̀bá àlekọ́lá tọ́lọ́ọ̀bá àlekọ́lá ń sọ fún wa pé a'udhu billahi minash shaytanir rajim ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun ọlọ́ọ̀bá àlekọ́lá ìròyìn wọn fún wa àwọn náà ni àwọn tó jẹ́ pé ala hudan min àwọn náà ni àwọn tí wọ́n wà lórí ọ̀nà àmà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n wà lórí ojú ọ̀nà tó tọ́ torí pé ọlọ́ọ̀bá àlejọ́lá dá wa ó wá fún asọ́nà méjì ọlọ́ọ̀bá àlejọ́lá ní dá kafirun wa minkum mu'min apá kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ni wọ́n àwọn apá kan bẹ́ẹ̀ tó jẹ́ àwọn tó bá wá jẹ́ mùmìnì àwọn náà lọ́lọ́wọ́ ma àlékè ọlá máa ròyìn pé alhuda lórí ọ̀nà ma. àwọn tó bá jẹ́ kèfèrí àwọn lọ́lọ́wọ́ bá ma ọlá máa ròyìn pé wọ́n wà lórí ànù lórí abdọ́láàlì ọlọ́wọ́ bá àlékè ọlá wá ní àwọn tí ròyìn wa yìí àwọn náà náà wà lórí ọ̀nà mà látọ̀dọ̀ ọlọ́wọ́ ọlá ibi láti mọ̀ yìí pé tó alìdáyàtú lílá wàmínàlá ìmànà ọlọ́wọ́ba àdìkọ́lá lónìí ọ̀tọ̀ ọlọ́wọ́ba àdìkọ́lá náà ti ní ìmànà ti ma wá kò sẹ́ni tó lè fìyàn mànà àyàfi Allah man yahdihillah fahuwa al-muhtadi ẹni tọ́lọ́wọ́ba àdìkọ́lá bá fọ́ọ̀nà mà fahuwa al-muhtadi òun náà lẹ́ni tó wà na ọ̀nà mà wa man yudlil fala hadiya lah ẹni tọ́lọ́wọ́ba àdìkọ́lá bá wá sọnù kó fàlá hádìyà lá irú ẹni báwọn kò sẹ́ni kankan tó lè fi mọ̀nà ọ̀nà ọba àdíkẹ́ látọ́ fún ànábì sallallahu alaihi wasallam wípé innaka la tahdi man ahbab walakinna Allaha yahdi man yasha ìrẹ́ ànábì dádájú ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ó lè fi ilé ànábì ó lè fi ọ̀nà mẹ́ni tó bá wù ọ́ walakinna Allaha yahdi man yasha ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala òun ni máa ń pọ̀nà ma ẹni tó bá wù ṣùgbọ́n ìtọ́lọ̀ ọba àdíkẹ́ ọlá fi sọ́wọ́ àwọn òjíṣẹ́ àtàwọn tí wọ́n bá jẹ́ wàlọ̀ sátúrú àbíyà àwọn tí wọ́n jogún àwọn òjíṣẹ́ látara pé látara pé wọ́n jíṣẹ́ táwọn òjíṣẹ́ mú wá òun náà ní kíni òun hidayatu ad imana látara pé ìfini mọ̀nà látara ìtọ́ka àyàn pé ojú ọ̀nà ni ẹ òun náà lọ́lọ́wọ́ bá àlejò lásán fún àdéhùn pé ila siratil lọ so al-hidayatu eh hidayatu

tó jẹ́ ọ́nkù fún ànábì sallallahu alaihi wasallam ànábì tẹ́ gbìyànjú lórí pé kó mọ̀nà ṣùgbọ́n gbà tó jẹ́ pé ìmọ̀nà ìfinise kò ń gẹ́ eléyìí ọwọ́ Allah subhanahu wa wà Abu Talib kò gbàdá sí Islam tó fi jáde láyé sọ ọlọ́run bá àlejòlá wá ní àwọn tó bá ti wá ń mójútó ìran tí wọ́n mójútó zàká tí wà nínú àwọn al

alladhina hum fi salatihim khashi'un àwọn tó jẹ́ pé wọn a máa fáyà nígbàtán bá segin ni nígbàtán bá wà lórí wọn ìtumọ̀ al-falah òun náà ní kéèyàn ti gíní òun náà ní kéèyàn bọ́ pa kéèyàn bọ́ tẹ̀ kéèyàn mérí bọ́ kò níbi ìyá ọlọ́run ọba àdìjọ́lá ó ní ọlọ́wọ́n bá àlejò ọlá ní gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá àlejò ọlá bá ti yẹ gẹ̀rẹ́ rẹ̀ kúrò níbi iná tó sun kúrò níbi iná wà ó dékè lálìjánà tọ́lọ́wọ́n bá àlejò ọlá wá fi wọnú àlìjánà ọgbà àdẹ́ra faqad faz ọlọ́wọ́n bá àlejò ọlá nírú ẹni bẹ́ẹ̀ irú wọn náà ṣe kíni irú wọn náà náà jèrè alfawzu wal falah èrè jẹ àti kéèyàn ó ṣe

inú àyà tó tẹ̀lé ọlọ́run bá àlùkò láwá fẹ́ júwe àwọn tó jẹ́ pé ẹ̀ laysu min ahli al-falah àwọn òsí nínú àwọn àjọ aláfọ̀kọ́ ọ̀tọ́lọ́run bá àlùkò láfọ́ tó wọ́n ti béèrè àwọn wà nínú àwọn tó jẹ́ pé alukur'an ìmọ̀ ṣe wọ́n ní kí ni alukur'an ìmọ̀ ń bú òun náà ni kùránì ti ṣètọ́nì nítorí pé kò sí ìtẹ́tàn tọ́lọ̀wọ́n bá àdékẹ́ ọlá gbé kalẹ̀ fún àwa mùmí ní òdodo àyàfi kí ṣètọ́nì kóhùn náà ó ṣe ó ṣe ayédèrú rẹ̀ ṣètọ́nì <clears throat> yóò ṣe fẹ́ẹ̀kì rẹ̀ tó jẹ́ pé òun náà lòun náà mọ́ ṣe kí ni lòun náà mọ́ fi pe àwọn èèyàn ọlọ́wọ́n bá àdékẹ́ ọlá gbé àwọn nǹkan mímu lóríṣiríṣi tí ó mọ̀ ṣètọ́ ní sísun wo nǹkan míì òun náà ní ọtí òun náà gbé kalẹ̀ pé ẹ máa mú eléyìí náà yóò sì máa ṣe kíni yóò sì máa pe àwọn èrò síbi ẹ yóò ra àwọn tẹ̀lé ọlọ́run ọlá ṣe ká halal ká so igi ká tọrọ ọmọ lọ́dọ̀ àwọn tó ní síwájú kó tó dípa ní nǹkan kan pẹ̀lú ọlọ́run ọlá ṣe eléyìí fún wa zina ife ẹ máa ṣe tó bá ti gbà fún ẹ máa báṣà ní lọ sòfẹ́ bẹ́ẹ̀ náà lẹ́mọ̀ wá rí kò sí nǹkan kan tọ́nà ọba àlékè ló là kalẹ̀ pé sórí látara bẹ̀ tíṣe ìsáálé òní ṣe kíni kò ní la ọ̀nà kejì ìyàkejì rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlékè láti gbé alukurani kalẹ̀ fún wa kó máa jẹ́ ọ̀nà mọ̀ fún wa kí alukurani máa jẹ́ ìtutù ọkàn fún wa kó jẹ́ pé inú yẹn bá ń bàjẹ́ tí yẹn bá ń gbọ́ tí wọ́n ka alukurani kí ni yóò ti máa ṣe kíni kí ni yóò ti máa dùn kára yóò ti máa yá sìtáni wá gbé ìdàkejì kalẹ̀ òun náà ní kíni òun náà ní alugina òun náà ní orin kíkọ orin kíkọ alukurani gbé kalẹ̀ ṣètọ́ni gbé kalẹ̀ kó bàa lè máa jẹ́ ìpìnà kó bàa lè máa jẹ́ nǹkan tí ó máa gúnrí àwọn èèyàn kúrò níbi ọ̀rọ̀ ọlọ́wọ́n bá àlùkìọ́lá bẹ́ẹ̀ bá ń gbọ́ orin ẹ́n yóò sì máa ẹlòmíì máa sọ fún yín pé nínú bá ń bàjẹ́ tó bá ti ń gbọ́ orin báyìí ara ọmọ ìyá rẹ̀ yóò lóun fi ń pààrọ̀ múrẹ́ ni yóò lóun fi ń gbé ìbànújẹ́ òun fi ń gbé ìjìnà sílẹ̀ àwọn ni ara àwọn nǹkan tí ṣètánì bí ìzáyìn kalẹ̀ ni sílẹ̀ ẹ̀ máa fi pààrọ̀ múrẹ́ sílẹ̀ ẹ̀ máa fi gbé ìbànújẹ́ kú òkun rẹ ni òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò ọlá anabi sallallahu alayhi wa sallam ẹ̀ àwọn sàábẹ̀ anabi wọ́n ní káàdà rasulullah sallallahu alayhi wa sallam ìdá náà bá wù ṣe Ànábì sallallahu alaihi wasallam tí ìgbà tó bá dé bá tí ó bá lára mú tó bá lọ́kà jẹ́ Ànábì ó sáré ẹ́n Ànábì ó sára lọ lè ṣe gíní ó sáré lọ lè kírun ẹ́n náà Ànábì sallallahu alaihi wasallam fi ń sọ náà rẹ̀ pé waju'ilat qurratu aini fi salat Ànábì ní ọlọ́ọ̀bà àlìsọ́lá fi ìtutù ojú mi síbi gíní síbi irun bó ṣe kó ní gbogbo àtàjẹ́ mùsùlùmí nù nítorí pé bó láti kírun táà ní kàlùkùrán ní táà fi kírun aka alukur'ani bẹ́ nígbàtà bá ń kírun àrùn tí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní àwọn àyè kọ̀ọ̀kan nígbàtà bá wà lórí ìran kò sí tó wà lérí ìran ju àdétron wa qira'atul qur'an wa du'a àwọn tí yẹn ti lérí ìran nánu ìran tí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ìmáka alukur'an àti ìsàdúà ìtọrọ àdúà fún ẹni àwọn tó wà lérí ìran nínú ìbànújẹ́ pínpín ẹni tó wà fi lè ráyè débi ìran tó ka <clears throat> tí alukur'an ti tọ́ kan rẹ̀ yóò tún débi àyè kan lórí ìrun tí ó ti tí ó ti bẹ̀ ọba àlejòlá kó ti fa ya ìbànújẹ́ yẹn ṣùgbọ́n ṣètánì ò ní gbà ó ti lọ lè dúró lè lójú ọ̀nà lọ ọba ń sọ fún wa ó wá fẹ́ ròyìn àwọn ẹni yìí nínú ọba ní wàmínà náà wàmínà náà ọlọ́ọ̀bá àlekọ́lá ní ìbẹ́nú àwọn èèyàn tó jẹ́ pé yẹ̀sẹ̀rí láhùwà alhadith yóò lọ lè ra láhùwà alhadith àwọn ọ̀rọ̀ tí ma ń ṣe kíni alhadith alẹ́lì yóò lè hìí àwọn ọ̀rọ̀ tí ma ń ṣe kíni tí ma ń múni sá ìrójú tí ma ń gbé ọ̀rọ̀ tó lọ lè rà yìí láti lè bá fi sọ àwọn èèyàn nù kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala àwọn ẹlòmí ká ní pé líyẹ̀dílà áńtẹ̀bìlìlà ó ra ọ̀rọ̀ yẹn tí ó padà wá sí fún òun ni pé ọ̀rọ̀ yẹn ó sọ ọ́nù kó lójú ọ̀nà Allah subhanahu wa ìtumọ̀ eléyìí òun náà ni pé irú ẹni báhun yóò sọ ọ̀nà kó lójú ọ̀nà yóò sọ àwọn èèyàn nù li yudilla an sabilillah ó lọ ra àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń gbọ́ láti lè bá máa sọ àwọn èèyàn nù wọ́n ní wa idha adalla ogagá ti kọ́ sọ̀nù ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní yóò máa ń sọ àwọn èèyàn kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala bigayri ilm láláìdégínì láláìmà ẹ́n yàní bi jahal pẹ̀lú àìmọ̀kan nítorí pé kò sẹ́ni tí ó fowó rẹ̀ ra ohun tí ó kó panuba tó bá dijọ́ ògbédè àlìkìyàmà àyàtúkọ́ jẹ́ kẹ́ni yóò ṣe kó yí aláìmọ̀kan ọlọ́run bá rí kí ọlá wá ní wọ̀yẹ́ tẹ̀kíza ha húzùwà irú ẹni tàǹtọ̀ yìí yóò wá mú nǹkan yẹn ní eré kí ló lé ń bẹ́ẹ̀ tí bá san fi ń pàrònú rẹ ni tí bá san fi ń wá ilé ìwé táìmù ni tí wá ló wà ń bẹ́ẹ̀ yẹ tẹ̀kíza ha húzùwà yóò mú léré eré ni ó pè ṣùgbọ́n níwájú Allah àtàtàbónàwò hayinan wa huwa inda Allahi azim ọlọ́ọ̀bá àríkọlá ní ẹ máa ń rò pé àwọn nǹkan yìí ẹ̀rùkó fúyẹ́ ẹ̀rùkó rọ̀lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni ẹ̀yìn bó ti kékeré mú wa huwa inda Allahi azim ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́ọ̀bá àríkọlá nǹkan tó tóbi ni irú ẹ̀ náà gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ọlọ́ọ̀bá àríkọlá wá ní ulaika ìyà tí máa ń ya èèyàn òun náà ni ó ti kíni òun náà ni ó máa jẹ́ tiwọn tó bá jẹ́ òkúta sí àmà. àyà yìí àwọn onímọ̀ nípa tafsir tí wọ́n jẹ́ àgbà nínú àwọn onítafsir ní àwọn sàbí ànábì abdullahi ibn abbas radiyallahu anhuma abdullahi ibn mas'ud abdullahi ibn umar àtàwọn tó tẹ̀lé wọn bun jabr àti qatada bun da'ama àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ ikrima tán jẹ́ àwọn onímọ̀ nípa tafsir nípa ìtumọ̀ al-Qur'an gbogbo ni wọ́n sọ pé láhùwà al-hadith ìtọ́lọ̀ ọba àríkẹ́ lá ń sọ níbi pé àwọn èèyàn máa ń lọ lèérà wọ́n abdullahi ibn mas'ud ó ní òun búra ó ní wallahi alladhi la ilaha illa hu ó ní mo búra pẹ̀lú allah ọba tó jẹ́ pé kò sọ́ba àtọ́ tó lẹ́tọ̀ọ́ sí ká máa jọ́sìn fún àfi allah subhanahu wa ta'ala ó lóun búra nítorí pé ìdíṣẹ́ ni gbé orin kalẹ̀ fún òun náà ni kó bá máa ṣe kíni kó bá máa jẹ́ àtakò fún ọ̀rọ̀ ọlọ́run ọba àdéjọ́lá kí mùsùlùmí ó bá pa àlùkùránì tì sọ́nà bá gbọ́ kí mùsùlùmí ó bá pa àlùkùránì tì sọ́nà bá máa tẹ̀lé ìdájọ́ tó wà nú ẹ̀ wọ́n wá lọ lè ṣe kíni ó wá lọ lè gbé orin kalẹ̀ láti lè bá fi rọ́pò ẹ̀ ọ̀rọ̀ nípa <clears throat> àwọn àyà tó tako orin gbígbọ́ àtòrin kíkọ nínú alukur'an àwọn olùmọ̀ nípa tẹ̀síù wọ́n ní àwọn àyà mẹ́ta kan bẹ tó jẹ́ pé ọlọ́run bá àlejò lásọ ẹ láti fi segin ni láti fi jẹ́ ó yé wa pé orin kíkọ ẹ ohun tá a gbọ́dọ̀ jìnnà sí ni inú àwọn àyà yìí òun náà ni àyà tí ó wà nínú súrọ́tù nájì àyà sixty one ìtọ́lọ̀ ọba àlejò lásọ pé wa antum sa'idun wa ọlọ́ọ̀bá àríkọlá ní ẹ̀yìn tí kí ni ẹ̀ ń kọrin fásitì nílá wà àbùdó ní ìtó jẹ́ pé ó yẹ kẹ́ máa fẹ́ ìbàlẹ̀ fọ́lọ́ọ̀bá àríkọlá ní ẹ̀ ó yẹ kẹ́ máa jọ́sì fọ́lọ́ọ̀bá àríkọlá ní tòótọ́ máa ń ka ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àríkọlá bẹ́yìn ẹ̀yin ó máa ṣe kí ni ẹ̀yin ó máa kọrin ẹ̀yin ó nítorí pé wọ́n ní nínú èdè alìhìmùyàríyà alìhìmùyàríyà èdè tí wọ́n ẹ́ tó bá sọ pé asmidi ìlànà ìtumọ̀ ẹ̀ náà ni pé gáàdì ìlànà kọ́ ni fún wa so èdè kan ni nínú èdè àwọn àrùn alágbáwá tó jẹ́ bí a mọ̀ pé èdè tọ́lọ̀ ọba àdékẹ́ ọlá fi sọ alùkùránì kalẹ̀ àwọn èdè oríṣiríṣi inú àwọn èdè lágbáwá ni so áyà yìí wọ́n ní inú àwọn áyà tọ́lọ́wọ́ bá àlékè ọlá ti kíni tọ́lọ́wọ́ bá àlékè ọlá ti kọ́ tọ́lọ́wọ́ bá àlékè ọlá ti kọ̀ fún wa tó sì bẹnu àtẹ́lu ìmọ̀ akọrin àti ìmọ̀ gbọ́ orin. bákan nínú sùràtù Isra àyà 64 ọlọ́wọ́ bá àlékè ọlá ń sọ fún wa pé wà sẹ́fùdì mọ̀nísà tó àtà mínìhùn lè sọ́ọ̀tì nígbà tí ìbílí nígbà tí sọ fún ọlọ́wọ́ pé Adam alayhi olóhùn ó sọ wọn nù kó lójú ọ̀nà ọlọ́run ọba àdìjọ́lá òun sì rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ànábì Adam wọn ò ní dúpẹ́ fọlọ́n ìsánú wa bẹ̀rẹ̀ sí lérí ọlọ́run ọba àdìjọ́lá wa ní máa ṣe tó bá wọ̀ ọ́ ẹ́ àwọn tó bá ṣe àwọn bá kánú wọn máa lọ lè kó wọn ṣùgbọ́n gbogbo yín o tó bá jẹ́ mà gbogbo yín pátápátá ń rọ àwọn tó bá wọ̀ nínú wọn ẹ máa ṣe kí ni máa fà wọ́n máa tan àwọn tó bá wọ̀ ọ́ nínú wọn bí sọ́wọ́ ti kà pẹ̀lú kí ni pẹ̀lú ohùn rẹ kí ni sọ́wọ́ ṣèkán alìbìnà ohun ṣèkán òun náà ní kí ni òun náà ní orin kíkọ òun náà ló fà tó jẹ pé àwọn tí orin kíkọ orin kíkọ yìí tó bá ti wọnú ẹ̀jẹ̀ wọn ẹ rí i pé bí ìgbà tí mo bá ti gbọ́ bí ìgbà tí mo ti jẹun tí ni wọ́n bá bàjẹ́ ẹ̀yìn tó bá ti gbé orin sí pápápá ìbànújẹ́ ti kíni ìbànújẹ́ ti lọ ìbànújẹ́ ayé lọ àmọ́ yóò tẹ́ kíni yóò tẹ́ ẹ̀sẹ̀ kù ìbànújẹ́ ayé lọ àmọ́ yóò jẹ́ kí ọkàn ó jìnà sí Allah subhanahu wa ta'ala pé lẹ́yìn nìkín bí ìgbà tó jẹ́ pé èèyàn rí temporary relief ni ara kan tù díẹ̀ látara pé kíni látara kó gbórin ṣùgbọ́n tó bá jẹ́ pé alukur'an òun náà ló tẹ́ títí alukur'an ọ̀rọ̀ ọlọ́wọ́n eléyìí yóò jẹ́ kí ni yóò jẹ́ ìsìpayà àgbàdújẹ́ fún un nílẹ̀ ayé tá a wà ń bẹ̀ yìí yóò sì tún jẹ́ sábàbí oríire fún tó bá ti jẹ́ ọ̀gbẹ́dà ìsìyàmà so àbáwa abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n ní àyà yìí ọlọ́wọ́ bá àlejò láǹkọ́ tó ṣe ìkọ́ni pé máa ṣe ẹni tó bá wù ọ́ nínú wọn ẹni tó bá ti ní kápá lórí ẹ̀ ẹ́ máa ṣe kí ni máa sàn wọ́n bí alìrìnà wàlìmọ̀zàmìr pẹ̀lú orin àtàwọn kí ni alìmọ̀zàmìr jẹ́mù mìzìmáàrì àwọn sinmi móló àwọn dùndún àwọn nǹkan tí wọ́n máa ń ta sọ́mọ fi jẹ́gí ni sọ́mọ fi kọ̀ọ̀rì so eléyìí afáwọn abdullahi bin abbas radiyallahu anhuma so wọ́n sọ ìtumọ̀ ntọ́lọ́wọ̀n bá àdékẹ́ ọlágbàlérò pẹ̀lú ohun àṣetọ́ọ̀nù nínú àdífì míì àdífì tí ẹ̀rìmáàmù Bukhari tí wọ́n gba àdífì yẹn wá Ànábì sallallahu alaihi wasallam anábì ní àwọn kan máa padà wà nínú àwọn ìjọ òun àwọn kan bọ̀ wá tí wọ́n padà dé làyàpò náà nínú àmínú ummati aqwamu àwọn ìjọ kan bọ̀ nínú àwọn àlùmọ̀ mi anábì ní yastahilluna yastahilluna al-hira wal-harir yastahilluna al-hira wal-harir wal kan bọ̀ tí wọ́n padà dé yastahilluna al àwọn tá à ń sọ yìí wọ́n sọ alhir kí náà kí ni tó wá alhir ay alfarju alharam abẹ́ ẹ̀ abẹ́ obìnrin kì í tí e ti ẹ̀tọ́ fún wa ẹ̀ tó jẹ́ pé èèwọ̀ ni fún wa wọ́n wá sí kí ni wọ́n sọ dẹ̀tọ́ ìtumọ̀ eléyìí náà ni pé wọ́n ṣe kí wọ́n sọ zìnà títe wọ́n sọ dẹ̀tọ́ anábì ní àsìkò kan bọ̀ táwọn yóò padà wá ṣe kí táwọn yóò padà wá sọ dà bẹ́ẹ̀ tí ẹ máa wá àsìkò wa ìlú ìsìn á sọ pé bóyá àsìkò táwọn ẹni sọ̀lá wa lè sọ́lá mú sọ ni ẹ̀yàn wo bí sìnà ti dà láwùjọ wa sìnà tó jẹ́ pé gbogbo ọ̀nà òun náà lọ́wọ́ bá àlejò lálẹ́ àkàlẹ̀ fún wa láti lè bá aṣojú ni láti lè bá àdídà lára kó níbi sìnà lẹ́yìn ìgbà tí ọlọ́run bá àlejò lásàlàyé fún wa ìpè ìdìnnà tẹ́ rí ìwà àbàjẹ́ ni ọ̀nà tí ò dáa ni wala zina

ó ní àwọn kíni ó ní àwọn mọ̀kàndìmá àwọn ìtìtíwájú tí máa ń di pé zìnà wà ṣẹlẹ̀ ojú a máa ń ṣe zìnà anábì alayhi wa sallam ní zina ojú òun náà ní kíni òun náà ní ojú bá ń wo ìtọ́nà ọba àlejò láti léèwọ̀ fún ẹ̀ ń wo obìnrin tọ́nà ọba àlejò láti léèwọ̀ fún ẹ̀ ojú rẹ̀ ń ṣe zina ni ẹ ọwọ́ tẹ́ rí òun ọwọ́ náà máa ṣe jìnnà òun náà ní fọwọ́ fọwọ́ kan ẹni tí ò lẹ́tọ̀ọ́ láti fọwọ́ kan ẹni tí wọ́n máa ṣe jìnnà òun ládé tí ó parí gbogbo ẹ̀ òun náà ní kíni òun náà lábẹ́ ọlọ́run bá àdìsọ́lá wá ní ẹ má débi jìnnà lẹ́yìn ìgbà tọ́lọ́run bá àdìsọ́lá wọ́ọ̀nù wa tán ó tún gbé ìjìyà kalẹ̀ fún jìnnà àzáni yàtọ̀ wà záni ọlọ́ọ̀bá àlekọ́lá ní oníjìnà lọ́kùnrin àtòníjìnà lóbìnrin fájìlì dúkúlà wá èdè mìíràn bá ní àtàjàlìjà ọlọ́ọ̀bá àlekọ́lá ní ìkíní kejì wọn àtọkùnrin àtòbìnrin tí wọ́n jọ ṣe jìnà ọlọ́ọ̀bá àlekọ́lá ní ẹnà wọn ní bílà lọ́gọ́rùn wàlá tààkùn bíhìmá ráfàtún fi bí ìlà ọlọ́ọ̀bá àlekọ́lá ní ẹmọ́jà nù wọn gbẹ̀yìn o ẹ má jẹ́ ká àánú wọn tẹ́ bá wá ní àánú wọn ṣe yí àbí tẹ wá nà wọn títẹ́títẹ́ àbí tẹ wá mú ọ̀rẹ́ kan tí ó gbé ẹ bá nà sẹ́jọ́ kejì yóò tún gbára nù yóò ní ó tún yá ẹ má ṣàánú wọn o ọlọ́run bá àdìsọ́lá ní ẹ̀nà wọn ní bílálà ọgọ́rùn tí ẹ bá jẹ bílálà ọgọ́rùn ẹ àbí wọ́n jẹ bílálà ọgọ́rùn lójú yàn ṣe ọlọ́ọ̀bá àlejòlá ní tẹ́ bá fẹ́ bí ìyàwó jẹ wọ́n ẹ jẹ́ káwọn èèyàn wà ń bẹ̀ o ẹ má gbọ́n ti kọ̀rọ̀ yàrá tẹ́ bá ṣe tẹ́ bá fi àjẹ wọ́n ta yóò wúlò fún àwọn tó bá wà ń bẹ̀ tẹ́ fi àjẹ wọ́n lójú wọn ipe tọ̀ kẹ́yìn náà bá tún dọ́rọ́ ẹ̀ wò ìjó tẹ̀lẹ̀ sí rè bákan náà ọlọ́ọ̀bá àlejòlá gbé ìyà zìnà fún obìnrin tó bá ti jẹ́ kíni tó bá ti jẹ́ abilékọ obìnrin tó ti fẹ́ tó ti wà ń lé ọkọ àbó rí ó ti lọ́kọ ó ti so ìdí àláàrí rí kọ́dà tó wọ́n ti lábẹ́ ọkùnrin kankan má tírú ẹ̀ bá ṣe jìnnà ọlọ́run bá àdókè ọlágbé ìjìyà pé ẹ̀jù ló kò pa ó ti ló kò pa nìṣẹ́ ló fi bọ́ lọ́rùn bákan náà ni ọkùnrin tó jẹ́ pé òun náà ṣe kíni òun náà ti dábí lékọ́ ó ti fẹ́ yàwó lé ó ní yàwó lé àbótí ẹ̀ ti so ìdí rí tó ti ní ṣe ìdí àláàrí rí ó wá ṣe jìnnà ọlọ́run bá àdókè ọlá ní ẹ pa ẹ wo bí ìyà ìṣe lágbára tó ọlọ́run bá àlejò ọlọ́run fi sàwádà látara pé kíni látara pé káwọn bá débi jìnnà láti lọ lè máa wo àwọn òfin ọlọ́run tọ́lọ́run bá àlejò ọlá máa ṣe àwọn òfin yẹn ti máa wáyé ni kèé sí ìgbà tí èèyàn tó bá ṣe wọ́n sì wá gbófin kalẹ̀ kó yẹ mọ́ bí ara rẹ̀ jẹ́ òun bó ti mọ ìjìyà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó tó lè sàràbọ̀ ọlọ́run bá àlejò ọlá ó gbé àwọn ìjìyà yìí kalẹ̀ gbogbo àwọn ọ̀nà tẹ́yìn ó fi wá débi ìsìnà ọlọ́ọ̀bà àlekẹ́lá wá ṣe <clears throat> ó wá tilẹ̀kùn ẹ̀ nínú àwọn ọ̀nà tọ́lọ́ọ̀bà àlekẹ́lá tilẹ̀kùn rẹ̀ fún wa òun náà ni pé obìnrin tó jẹ́ kóun náà ní máa jẹ́ sábàbí ìsìnà ọlọ́ọ̀bà àlekẹ́lá ní kó máa jáde kòtìkòtì waqarna fi buyutikunna ọlọ́ọ̀bà àlekẹ́lá ní obìnrin ẹ máa gbélé yín wala tabarrajna tabarruja al-jahiliyyati jáde àwọn tí àsìkò jà ìlíyà síwájú kó ti pé ẹ̀sìn ìsìláàmù dé nínú àwọn tọ́lọ̀ ọba àgbẹ̀rẹ̀ kan lájẹ́ kalẹ̀ ẹ̀ ọlọ́run ọba àdìsọ lágbòmí kalẹ̀ pé àwọn obìnrin wọ́n máa ṣe kí ni wọ́n máa wọ jìnnìbáàbù láti fi bu ọ̀ṣọ́ wọn gbogbo àwọn nǹkan tí ó dá wà láàlẹ̀ lára obìnrin tí ó máa fi ọkùnrin lọ síbi ìdìnnà ọlọ́run ọba àdìsọ láti pa wọ́n láti pé ẹ máa bò ó ni nígbà tẹ́ ibi tí ìsìn náà ti máa bẹ̀rẹ̀ lánàá ojú ni ojú ni ìsìn ti máa bẹ̀rẹ̀ ọlọ́run bá àdìsọ́lá wá ní ẹ̀yin obìnrin ni máa bò ó ọlọ́run bá àdìsọ́lá tó wá sọ pé atọ́kùnrin àtọ́kùnrin ẹ má máa ṣe máa yín ẹ̀ wá jọ wà nínú yàrá kan ọkùnrin tí wọ́n láti fẹ́ra wọn tí wọ́n ti sọ pàtìyàwó káàdé wá jọ wà yàrá kan ọlọ́run àlejò alaihi ní ṣèkọ́ọ̀nù yóò ti òun náà ti kẹta wọn yóò máa sọ fẹ́lẹ́ yìí wípé tí nǹkan kan máa wà lọ́kàn rẹ̀ báyìí eléyìí máa sọ fún yóò máa sọ fẹ́lẹ́ náà pé à tí èdè máa fi jòkó wà lọ́kàn rẹ̀ sìtáni ọmọ wa sì wọ́n ẹnìkan ni ó ti sáni ó padà wá ń wé ní òun náà ni pé ìṣẹ̀rí àkọ́ fún obìnrin kóbìnrin ó máa ń ṣe ní ajo láláì ní ní ẹni tí ó tẹ̀lé inú àwọn abìwọ̀ rẹ̀ dú mahram kóbìnrin ó ṣe ní àjò ọkọ rẹ̀ ẹ́ àbí àbúrò rẹ̀ lọ́kùnrin àbẹ́gbọ́n rẹ̀ àbọ́mọ rẹ̀ inú àwọn mahram rẹ̀ ló wà àbí àbọ̀ ọkọ rẹ̀ inú àwọn rẹ̀ ló wà àbí ọmọ ọkọ rẹ̀ inú àwọn ẹ wá wo lónìí obìnrin ó sẹ́ni àjò ẹ ó sẹ́ni àjò tó yẹ pé yóò lo àìmọye ọjọ́ òun nìkan náà yóò dá lọ fúnra rẹ̀ àǹfààní tí ń bẹ́ẹ̀ ni kó tìyàn mọ́ dání àbí kó ní mahram yàtọ̀ sí pé àǹfààní pé ẹ̀ kó fi pòtẹ́ẹ̀tì ẹ̀ kó níbi aburú zina yóò tún máa ṣe kí ni yóò tún pòtẹ́ẹ̀tì ẹ̀ kó níbi ewu tí máa ń bẹ lójú ọ̀nà sábúrú ń bẹ lọ́nà ọkùnrin tí máa ń bẹ pẹ̀lú ẹ̀ yóò gbìyànjú láti ṣe kí ni láti dáàbòbò ẹ̀ lápẹ̀ ẹ̀wọ̀n tá a lọ ayé kan lónìí ọkùnrin obìnrin bẹ́ẹ̀ máa tíráàbù ju ọkùnrin lásìkò dáwà yìí àwọn alájàpá àwọn gan fúnra wọn ti wá sọra wọn dọkùnrin ṣòkòtò náà ni wọ́n wọ̀ wọ́n wọ ṣòkòtò báyìí ni wọ́n fún jà wọ́n lọ́nu kọ́dà àwọn òní ìdíkẹ́ nìkan wọn àwọn ọlọ́wọ́ tí ó bìbù tẹ́lá obìnrin ìyàwó lé ó ti ta mọ́ tẹ́lá ó ti wà lókè tẹ́lá ńlọrùn gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ọ̀nà tí ìsìláàmù gbà láti fi sọ àwọn obìnrin wa fún wa àwọn ọ̀nà tó buyì fún obìnrin gbogbo àwọn ọ̀nà yìí látara sábàbí kan sí kejì iyì yẹn ti kó lára àwọn obìnrin ń bẹ́ẹ̀ náà tó jẹ́ pé àwọn ọkùnrin náà ló ti sábàbí ẹ̀ o nígbà tí ẹlòmíì bá lọ́kàn lé nígbà tí ò ní àwọn àwọn obìnrin tó jẹ́ pé obìnrin ní ó sọ fún wọn pé ẹ̀ ọkọ òun kàn ń bẹ ní okó ayé lòun ẹ ṣàánú òun náà okó ayé lòun kí ni ìtumọ̀ okó ayé ìtumọ̀ ẹ̀ náà ni pé ó lọ́kọ bí aláìní jíjẹ mímú obìnrin ọkùnrin wọn ni kó gbọ́ bùkátà rẹ̀ ìntọ́ ọmọ ó jẹ ọmọ ó mu ilé tí wọ́n mọ̀ gbé wọn ni kó gbọ́ bùkátà rẹ̀ àmọ́gbà tí òun wá wá sí bùkátà rẹ̀ gbọ́ bùkátà kọ́lá gbọ́kà yìí kan wọ́n láwọn kan bẹ tó jẹ́ pé inú àwẹ̀ ni wọ́n wọn láti inú àwẹ̀ ni ó dà láti irú karambà nínú wọn wò tó wá ní níbi òun nínú ìyàwó ẹyọ ti ṣe dẹ́ẹ̀sì fún yẹn ni ó yẹ kó máa gbà wẹ̀ ní kó máa gbà wẹ̀ ní gbogbo gbà láti lè bá ṣe kíni láti lè bá máa tẹ adùn ara rẹ̀ rọ̀ sílẹ̀sílẹ̀ náà ó wá fẹ́ ìyàwó kan kò délé ọ̀kan ó ní ìyàwó méjì ó ní ìyàwó mẹ́ta kọ́dà irú rẹ̀ gan ó lè tún wá ní àwọn àlè rẹpẹtẹ tí ó máa yàlè tó bá di mẹ́wàá àkọ́kọ́ ohun tí mẹ́wàá àkọ́ ìyàwó alákọ̀ọ́kọ́ tí òbí já aláṣẹ mẹ́wàá àkọ́kọ́ tí wọ́n jọ fi jẹun tí wọ́n fi kínú tí wọ́n fi jọ fi jẹ sàárì ló ti kàkúlé jẹ ìbẹ̀ ló gbé fún ibẹ̀ ló ti máa jẹ sàárì bẹ̀rẹ̀ ó ti máa sínú àwọn ìyàwó ẹlẹ́ẹ̀kejì kò sí tó kàn pẹ̀lú kí ni ó jẹ ní mẹ́wàá alákọ̀ọ́kọ́ tó bá wá kó mẹ́ẹ̀ ẹ̀ tó bá ti parí mẹ́wàá bá ti parí mẹ́wàá òun lánàá yìí báyìí ó ti sí lọ síbi ìyàwó ẹlẹ́ẹ̀kejì tẹ̀lé àwọn ẹlẹ́ẹ̀kọ́kọ́ onísìn tọ́ ìyàwó ni tó bá rí o jẹ kò sí tó kàn mọ́ yóò tún wá dá ìyàwó ẹlẹ́ẹ̀kejì lágbè tí ó fi dá mẹ́wàá tààrin fún yóò tún jẹ lọ́dọ̀ tẹ́lẹ̀ náà tọ́ba tó jẹ́lé náà tán yóò tún sí lọ sí ọ̀dọ̀ ẹlẹ́kẹta ọ̀dọ̀ ẹlẹ́kẹta ọ̀hún náà yóò dà láti ní tí dáná mẹ́wàá gbẹ̀yìn ẹni tó kò lọ́dọ̀ rẹ̀ òun náà ni ó máa wá tó ti sọ́ọ̀tì ara rẹ̀ bí ó ti jẹ atọ́wọ́n àtàwọn ọmọ ẹ̀ bí ó ti jẹ ìtókù àwọn ọkùnrin bẹ bẹ́ẹ̀ tó látara bẹ́ẹ̀ òun náà ló fà tó ń jẹ́ pé ẹni kan wá ṣe tí wọ́n wá ka àwọn èèyàn tí ń bẹ lọ́jà ẹ rí i pé òǹkà obìnrin tí ń bẹ lọ́jà yóò ju tọkùnrin lọ àwọn náà lẹ́bàá ń sọ àwọn náà wọ́n ti máa ń tètè dídé kọ́dà àwọn ọkùnrin ní wá sọ náà abúlé lọkùnrin ń dé tọ̀ omi yóò ti kọ́kọ́ tún díẹ̀ yóò ṣe gbogbo ẹ̀ yóò ṣe gbogbo ẹ̀ yóò fẹ́ máa bọ̀ wá bí iṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ obìnrin ó ti dídé tọ̀ ó ti dídé tọ̀ nídàájí àwọn náà ni ó sì kú òní sọ́ọ̀bù gbẹ̀yìn lálẹ́ subhanallah irun wọn sì lọkọ wọn lọkọ lé so ọlọ́run ọba àlejò láti la àwọn ọ̀nà kalẹ̀ fún wa láti fi sọ wa ibùdó àti lọ́nà yẹn láti fi sọ wa kó níbi jìnnà kọkùnrin wọn máa ro papọ̀ mọ́bìnrin àmọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní kan bẹ àwọn yóò padà wá sókè ni wọ́n padà wá sọ ọ́ dẹ̀tọ́ ìnájú kọ́dà tó bá mọ́kọ wálé àwọn ìyá ìyàwó àbí bàbá wọ́n ti máa sọ fọ́kùnrin pé ká tó mọ̀ pé síríọ́sì ẹ̀ lè lóyún ná ká tó mọ̀ pé síríọ́sì pé o síríọ́sì o lọ fún lóyún ọmọ wá láti ṣe pé kí ni kẹ́ ẹ ṣe ìgì fún wọn ní àláàlí ẹ̀yin ní kọ́kọ́ lọ lè ṣe haramu náà kọ́kọ́ lọ lè ṣe ọmọ àlè náà lẹ́yìn ìgbà wá ti wá doyún tó ti doyún ọmọ àlè náà ìfìdẹ́ ń ní àárọ̀ ìjọ ọ̀kọ́mà ìdí wọn bọ́ máa kọ́kọ́ ọmọ ọmọ yẹn ti di gíní ó ti dọ́mọ jìnà ọ̀rẹ́ jù ọ̀pọ̀lọpọ̀ lé lónìí ọmọ jìnà ni ọmọ fi tẹ̀lé oyún ó ti kọ́kọ́ sáwájú kó tó di fún wàá tẹ́gìnì wọ́n wàá tó ìdì sábàtì ti wàá gbígun àtàwọn obìnrin náà tẹ́ bá ń sọ fún wa pé ẹ lọ sí márì ni lọ́wọ́ akọ́jọ́ òsì lọ́gbẹ́ márì yóò lóun òsì tẹ́tàn òsì rẹ́ anábì sallallahu alaihi wasallam títí àti lọ́nu anábì láwọn kan bẹ tó lẹ pé wọ́n padà dé nínú àlùmọ́ anábì sallallahu alaihi wasallam yastahiluna al-hira wal-harir àti aṣọ al-harir aṣọ táwọn yorùbá aṣọ sílù àwọn yorùbá mọ̀ pé ní aṣọ aláàrí ọlọ́run bá àlejò ọlá ṣe léèwọ̀ fún àwọn ọkùnrin àlùmọ́ anábì sallallahu alaihi wasallam anábì ní àsìkò gbogbo àwọn kan tá ń yé wọlé o haram ni àwọn àwọn kan bẹ wọ́n padà dé wọ́n wàá sọ kíni wọ́n wàá sọ dà láàyè kò sí nǹkan kan jáde irú ẹ̀ náà ni àwọn àpẹẹrẹ tá à ń wa lónìí ẹ obìnrin la mọ̀ tó ní téèyì tí ń fi téèyì ṣe kíni tí fi ń sọ̀tọ̀ ẹ̀rọ ọkùnrin náà yóò da bí ó ṣe dà sọ́wọ́ òun náà ni ó ṣe kíni òun náà ni ó òun náà lọ́lọ́wọ́ bá àlejò ọlá fún ní ààyè ẹ̀sọ́ tó bá wọn ìwọ ọkùnrin tí ìbáyé péyàn ọmọ tó kàn lọ́rọ̀ kò ní kan ṣe bóòlù ọkùnrin tí wọ́n aráyè débi pé o tún ní chain tó fi tọ́rùn o ní tó fi tọ́wọ́ subhanallah o tún ní lẹ́kẹ̀ẹ́ o tún fi tọ́wọ́ kọ́ ọkùnrin lè bá débi pé ọkùnrin ní sọ̀tọ̀ ju obìnrin lọ tó bá wẹ̀ tán nísìn ọ̀tọ̀ ni tó fi pa erí ọ̀tọ̀ ni tó fi pa ojú ọ̀tọ̀ ni tó fi pa ẹ̀yìn ọ̀tọ̀ ni tí ìfẹ́ ẹsẹ̀ ọkùnrin ní gbogbo àwọn nǹkan wọ̀nyí àìmọ́ bọ́lọ̀ ọba àdìsọ láti ṣẹ̀dá àwọ ọkùnrin ọlọ́run ṣẹ̀dá wa ní ṣẹ̀dá pé ká máa wá tọ́jú tọ́mú ká máa tọ́jú àwọn obìnrin kọ́lá wa bá ga ẹ̀ wọ́n bóbìnrin ní bóbìnrin bóra àtún ara àwọn ọkùnrin náà wọ́n tún bóra ọkùnrin bá ọkùnrin bóra kọ́lá tó tún wá ń sọ àwọn ọkùnrin lásán gan àwọn tó tún pera wọn gan ẹ̀rẹ́ ti pera rẹ̀ ẹ̀ rí yóò wá di ojú fáńtà ẹsẹ̀ kófù ọ̀rùn wa pán àtọ́jú àtọ́rùn yóò wá pán yẹ́yẹ̀yà ẹwà rẹ́sẹ̀ rẹ̀ kókójọ́ wa jẹ́gínní kókójọ́ wa jùlọ àwọn afá mẹ́nu bá ó lẹ́wọ́n tòótó lè wá sí ọyá ajára tó tó kò yẹ kó lè máa jáde nínú àwọn ọ̀nà tí ṣètọ́ni tó ṣètọ́ni sọ ní alukùránì pé ṣètọ́ni ṣètọ́ni ẹni tí ṣètọ́ni bá rí mú irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kó jìyà lóòótọ́ nítorí pé gbogbo ọ̀nà tí ṣètọ́ni fi mú yàn òun gan múra rẹ̀ ti sọ ní alukùránì gbogbo àwọn ọ̀nà strategy tí ó gbà tí ó sọ pé òun ò fi pèrò tọ́kọ̀ ọjà náà mà ṣètọ́ni gangan fúnra rẹ̀ ti ṣàlàyé rẹ̀ ó nínú àwọn ọ̀nà tó ń lò tó ń fi inú àṣálẹ̀ tó ń lò òun máa pa wọn láṣẹ wọn máa kéjì ẹ̀dá ọlọ́run

àwífún ni kó tó dá ni ẹ́n agbájá káàdì ní àwọn tí mú sìgá tí mẹ́rin kọ́ sí sìgá tó ìwọ́n tó bá ti mú sìgá ọ̀pọ̀lọ̀ àwọn tó ya bí ẹ̀ bí bùkún ó tèrí ẹ́n tó o bá rí bùkún rẹ fúnra rẹ tó o bá rẹ ló ti láàrí ìwọ́n tó mú sìgá lọ́lẹ̀ owó pálí sìgá bí bùkún rẹ tèrí wọ́n ti fi síbẹ̀ fún bùkún rẹ ti dúdú ó ti jóná látara kíni látara sìgá wọ́n wá sọ fún ọ pé smokers ẹ́n are liable to die young ìwọ́n tó bá ti mú sìgá o ẹ̀ ò ní pẹ́ láyé o ò ní pẹ́ kú o wọ́n ti kọ́ síbẹ̀ ó tún wá fó rẹ̀ ra kú tó ṣe bá ti ó ti sọ gbogbo àwọn ọ̀nà tó wọ́n lò sátẹ́tì tó wọ́n lò tó wọ́n fi ṣe kíni tó wọ́n fi sọ mànúbí àdámọ́ ni yóò wá máa jọ ní lójú pé ó ti lànà ká ó ti sọ náà fún ọ wọ́n náà ti ń ṣe kíni ó tó ìlójọ́ rẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní àwọn kan bọ̀ ní àlùmọ̀ yìí wal nínú àwọn nǹkan tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ òun náà ní kí ni òun náà lọ sí ẹwọ́ bọ́ ti di dà lónìí àwọn èèyàn tí wọ́n wá ká ọtí sí ìjàkà wọ́n tún wá bá ọtí débi pé àwọn èèyàn tún láwọn bọtí ló tẹ́ wọ́n ti tẹ́ táwọn òkun ọ̀yí ọtí ló fi lò ó ẹwà rẹ lómi náà ẹ nínú àwọn oúnjẹ àlàbí tí ó kura rẹ láàfáà ẹ òun náà ní wọn fún òun gán fúnra ẹni ló tẹ́ ọtí ẹlòmíràn kọjá sọ àwọn àlejò ẹni lórúkún ní bí áá subhanallah ẹ wá wò ó àwọn èèyàn wá sọ tí yẹn di bí ìgbà tó jẹ́ pé kí ni bí ìgbà tó jẹ́ pé halal ni ẹ lọ lè wo àwọn ibi tó ti ń mutí lásìkò tá a wà yìí yóò fọ ọkàn ẹ̀ lẹ́nu yóò sì bà nínú jẹ́ pé àwọn ibi tó ti ń mutí lásìkò ní àwẹ̀ yìí ẹ rí i pé kọ́lá àwọn ẹlòmíì ò ti sọ́ọ̀bù wọn tá àwẹ̀ ti dé ẹ mọ tí ń tọ́ka fún wa ní ń sọ fún wa ni pé àwọn mùsùlùmí ló pọ̀ nínú àwọn tó mutí wọn irú àwọn yẹn àwọn náà ni wọ́n máa jẹ́ kí ni wọ́n máa jẹ́ mùsùlùmí inú àwẹ̀ inú àwẹ̀ ni ò ní mutí má inú àwẹ̀ ni ò ní ṣe ìgbà má inú àwẹ̀ ni ó máa kí ẹmu déédéé inú àwẹ̀ ni ó máa ṣe ìdáwà tó kùrán inú àwẹ̀ ni ó máa rẹjú rẹ lẹ̀ inú àwẹ̀ gbogbo dáadáa inú àwẹ̀ ni ẹyẹ ká rẹ lọ tán ọ̀rọ̀ yóò dàbí ọ̀rọ̀ olórin kan ni tó ní Ramadan wà lá àti gbọ́ tiwa máa tẹ́sìrí ìlàlì mùsáàfì tí ọtí tóun náà fi ń jẹ̀ràn àwọn tẹ́lẹ̀ ayé ti wá wà fún báyìí kó náà lọ́dún pàdé ti ń jẹ̀ràn rẹ̀ àwọn tí wọ́n máa fọtí túnú àwẹ̀ nu ẹ jẹ́ kó di àárọ̀ ọjọ́ ọdún alẹ́ ọjọ́ ọdún ẹ lọ bí wọ́n ti mu sí káàkiri ẹ lọ mọ́lábẹ́ ló gbẹ káàkiri ẹ wo bí ó ti kún bí ìgbà tí wọ́n tú wọn jáde ní ẹ̀wọ̀n tí a àbọ̀ wọ́n wá padà sí kíni wọ́n padà sí lọ sí kọ́dà wọ́n sì ná yóò tún máa kí ló dé tó lè túbá yẹnyẹn ẹ̀yìn bó ṣe fi gbogbo ẹ̀ kalẹ̀ nú àwẹ̀ yìí kó fílẹ̀ yẹn kó mọ́dé di ẹ̀ mọ́ kí ló ṣe fún ọ ọ̀dà gbà tó mú ti rárá nú àwẹ̀ yìí nìsín ìṣe nǹkan kan bàjẹ́ lára rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwíjàre ni lórí gbogbo àwọn tí sáburú ìwọ́n tó bá fi lé rí aburú fílẹ̀ lọ́gbọ̀n ọjọ́ tó ké ó wá rí dáadáa kiri mọ́ dáadáa nìkan ló ti lọ́gbọ̀n ọjọ́ ó túmọ̀ yìí pé ọlọ́run ọba àlejò láti láwùjáre lórí rẹ̀ nítagbára ọlọ́ọ̀bá àlejọ́lá ogun tó ní òjìnà sí ajẹ́ pé tó lè jìnà sí ni ìwọ ló ń tẹ̀lé fẹ̀ẹ́nu ìwọ ló jura rẹ lẹ̀ fún àṣẹ ìtọ́n láti máa segin ni láti máa pàjánù rẹ. kọ́lá àwọn ẹlòmíì bá débi pé ẹ̀sìn náà wọn láwọn ń sìn àwọn tí wọn ọtí lọ́dọ̀ tí wọn omi ni wọ́n ní ọtí wọ́n ní máwùl hayati ni omi ìsẹ̀mí ni ẹnìkan sọ fún fẹ́nìkan nínú àwọn tàjọ́ ti jẹ́ nìkan gbà kan ó ní báwọn ti wà yìí ó ní tí ṣé wà wọn ó ní àwọn tí wà wọn bá mu tí ó ní àwọn èrí sọ́tí pé omi ni ó ní báwọn ti wà yìí àwọn táwọn jẹ́ obìnrin ó ní àwọn lè bọ́ra àwọn lẹ̀ sí òhò ẹ́ tó pé tí ó tí wà ní àtàwọn ìdọ́kùnrin ó wà ń bẹ́ẹ̀ ó ní àwọn ò nílò àwọn torípé àwọn ti wà ní kíni àwọn ti wà ní adira tẹ́rí pé lèyìn nísìnyí lórúkọ kíni lórúkọ páwọn ń tẹ́ẹ̀sì lórúkọ páwọn súnmọ́lọ̀ yóò ti máa fi ìdìnà súnmọ́lọ̀ yóò ti máa fi ọtí mímu yóò máa fi súnmọ́lọ̀ fọ́nà àwọn mí-ọ̀rọ̀ tí wọ́n sínú àgé ni wọ́n rọ̀ sínú àgé yóò náwà láàfẹ́ sí mòlídì tó bá ti tó àwọn àgé kan lọ báyìí ẹ́ àwọn tí wọ́n máa máa ibẹ̀ àwọn àgé tẹ́ ìjọ́ tó lọ ẹ̀ẹ́ tó bí àlọ́ aláwọ̀ ẹ̀rìkan ni wọ́n pe àbáwọn sí mòlídì kan ládùúgbò wa ń bì náà ni nísàlẹ̀ wa ń bì ni ó ní wọ́n pè wọ́n sí mòjì nìkan ẹni tó fẹ́ sí mòjì wọ́n dà mọ́ wọn pé aláàjì ní nìkan àwọn náà bá ti káwọn náà ti ẹ̀ wọ́n bá lọ ẹnu ní òun àtẹ̀gbọ́n òun làwọn jọ tẹ̀lé wọn lọ́jọ́ òun ó ló bá ti bí owó òru òun náà wá ń fún ẹ̀gbọ́n òun ó bá ní kóun lọ sí ibi ẹ̀yìn kóun gbomi ó fẹ́ tọ̀ kóun ti ẹ̀fọ́ mi bọ́jú nígbà tí ó gbàgbé kan báyìí tó kú báyìí dé <laughs> ọtí ní bẹ́ẹ̀

òun náà pè ní àwọn èròjà orin àwọn musical gadget bí ìlú ní ni ní dùndún ní piano gìtá omele gbogbo eréjìlìsì inú àwọn nǹkan tó máa fi ṣe kí n sọ́tún ṣe èròjà orin kọ́dà yìí tí wọ́n ṣe nísìnyí tó ìbò tún ti wá ìbò oríṣiríṣi ni yóò máa fa burú láró ni ó ti tún ṣèkan ní ìjọ yẹ pé ò nídìí onílù gan ó ti wà nínú kíni ó ti wà nínú sísẹ́mù tó bá ti wọnú fídíò tó bá ti tẹkínní wọn yóò máa gbórin wá òwò kan máa tí ẹ ti máa bára wọn ara àwọn nǹkan ti ni. ànábì ní àwọn kan bọ̀ nínú àwọn àlùmọ̀ tó jẹ́ pé gbogbo àwọn sọ yìí wọ́n ṣe kí ni wọ́n sọ tọ́. àwọn olùmọ̀ nípa <clears throat> ẹ̀sìn ipe orin kíkọ ó jẹ́ haram wọ́n lọ́nà tàbí gbàgbọ́yé rẹ̀ òun náà ni pé anábì ní yastahilluna wọ́n sọ nǹkan halal ìtumọ̀ yẹn náà ni pé nípìnlẹ̀ rẹ̀ kìí gíní halal haram ni nípìnlẹ̀ àmọ́ wọ́n ṣe gíní wọ́n ṣe ń ní haram di gíní wọ́n di halal tó eléyìí náà nínú inú àwọn ni tí ń tọ́ka pé gíní ìpè ẹ̀ ń sọ̀rọ̀ nípa alùbìnà nípa orin kíkọ so ipe ohun tó ń sìn kéde àlùmọ́ áàgì òun náà ní àwọn nǹkan tó ń segin ní àwọn èròjà orin kíkọ ọlọ́run bá àdéjọ́lá wá ní lèyìndínlá à ń tẹ̀bi lèlá lèjẹ́ ìyá èyí ẹni tí ń kọrin ẹ̀ ẹni tí ń kọ orin nítorí iṣẹ́ tó rí rẹ̀ ó máa ń ṣe òun náà ní pé yóò máa sọ àwọn ẹ̀rí kúrò jọ̀dọ̀ ọlọ́run bá wọ́n ní láàmù tó wà níbi àyà yìí láàmù yìí òun náà ni láàmù àkíbà láàmù àkíbà ni ìtumọ̀ yìí náà ni pé ntí ó padà gbẹ̀yìn tí ń ṣe yẹn ntí ó padà gbẹ̀yìn orin tí ń se yìí òun náà ni pé kí ni yóò padà pólìsì náà bá mi ẹ lọ lè wo àwọn àwọn tí ń kọrin lónìí ẹ lọ wo àwọn tí ń kọrin èyí dáadáa wọlé ẹ̀rí lẹ́yìn ètò tó wá burú jáì o náà ni pé wọ́n ti wá tún pín orin tọ́nà méjì wọ́n tún wá pè kan ní islamic song islamic music ah èmi gbọ́ ni o islamic song nìkan èmi kan èmi máa gbọ́ subhanallah kò sí nǹkan tá ń pè ní islamic song gbogbo tá a bá ti pè ní song tá a ti pè lónìí gbogbo ẹni islam takò àwọn yóò sọ pé ẹ bí ayé lóyún kọ́ tí wọ́n fi orin ṣe wáàzí ni àìwọ́n làkùrọ̀ fóní ṣe wáàsí wó ṣe gbọ́ wáàsí àwọn afáàtọ́ fọ̀rọ̀ ṣe wáàsí ayélóyún èrè àsàlátù fèrè títẹ̀ mi ṣe kìíní kan wọ́n ti wá pọ̀ léríṣiríṣi sàwọ́tí arẹwà wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ sì máa rí inú ọkùnrin òun àlẹ́ ṣe kìíní òun àlẹ́ mọ̀ nínú obìnrin àwọn wọ̀nyí ní sìn àwọn tó ń ṣe àlékún ìsọnù fáwọn èèyàn tó gbà ara àwọn kan ní ṣe pé àwọn kórìíra ike àwọn òbẹ́sẹ̀rẹ́ ni àwọn pàtó ni àwọn ilé gbọ́ àwọn ìkórìíra ilé gbọ́ òjẹ́ òní wọlé yìí máa gbọ́ ọ̀rẹ́ à ebi èdè àsàlátù nípa àwọn yìí wọn ayé lóyún à tẹ́ mọ̀ pé wọ́n ṣe kí ni wọ́n ti aburú ọ̀pọ̀ fáwọn yẹn ni látara pé wọ́n ṣe kí ni wọ́n fi ó kọ ìsìláàmù ká ẹ̀ṣẹ̀ tí wọ́n tún lágbára ó tún burú ó tún ju tàwọn ní àwọn tàbá àkásùbì lọ nítorí pé ẹ̀yin tọ́lọ̀ ń pè ní haram ẹ̀tún wá ṣe gíní ẹ̀tún wá àtàkì bí kí ọmọ sọ sọ pé islamic alcohol ẹ́ kí wọ́n sọ pé ọtí islam tó jọra wọn ni àbí kí wọ́n sọ pé islamic folk? kí wọ́n sọ pé ẹlẹ́dẹ̀ islam ẹlẹ́dẹ̀ sani a máa jẹ kọ́lá bó ojú kó tẹ́lẹ̀ tún láì jẹ ẹgbẹ̀rún kọ́mọ̀sẹ̀ yọ̀kan kò lè sọ ẹlẹ́dẹ̀ di aláàní tí wọ́n wá ṣe kí ni kó wá tọ̀nù kó wá yí sí ọkọ̀ islam òun náà ni ìdí àwọn tí wọ́n sọ pé kí ni tí wọ́n ba islam ló kọjẹ́ tí wọ́n sọ pé islamic pork so islam ó takò ní islam bá ti takò ààrẹ ṣe kí ni ààrẹ tàbí kí ẹ sára islam àyà yìí ó wá sọ pé àwọn tí wọ́n ń ṣe léyìí wọn a máa mú ní kí ni eré ni wọ́n máa pè ẹ̀rì tó gba àwọn tó máa kọrin náà báwọn tó máa gbọ́rin wọn a máa wò ó ní wọn a máa lọ lè gbọ́ orin àbí tó máa lọ lè àtẹ́ǹdì àwọn olórin lásìkò tí wọ́n rò pé àsìkò leisure time àwọn yá bí ẹ̀ bá ti jẹ́ ẹ̀ bá ti gbogbo ọ̀sẹ̀ jẹ́ bá di weekend ẹ̀ ká lọ lè ṣe kí ni kálọ̀ lè ṣe fàájì wẹ̀sẹ̀lẹ́dọ̀ rọ́dùwà ẹ́ ó mú ní kíni eré ló pè é kó náà lè fi ṣeré ni so bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ọlọ́run ọba àlẹ́sẹ̀ọ́lá ẹ́ nǹkan tó ṣe kíni nǹkan tó tóbi ni kí la burú tó wà tẹ́lẹ̀ olùkùrán ẹ́ wọ́n lè àti orin kò lè kójọpọ̀ sínú ọkàn ẹnìkan ìpínyà jáde síta ẹlòmíín ti máa ń play ẹni ẹni ní àlùkùránì nínú fóònù tó máa play ni ó lè ní àwùjọ náà wà ní ẹ̀wọ̀n tẹ̀ pa àlùkùránì láìpẹ́ yìí pé olùdó àá play ní ẹ̀dá kan nígbà tó o jẹ ń gbọ́ àlùkùránì yẹn gan ọkàn wo ni sọ fún ọ gan pé pa àlùkùránì kò wá gbé nǹkan mi tó bẹ̀rẹ̀ lójú mọ̀ pé kí ntó ń bẹ nínú ọkàn rẹ gángan ntó ráyè ìdòkó nínú ọkàn rẹ gángan wọlé ní alukurani yẹn àyàbá ni kò sí ẹnu ara rẹ. àbáwọ̀ abdullahi bin masoud rọ́bì allahu an abdullahi bin masoud ó ní alubina ó ní orin tẹ́ rí òun orin kéèyàn máa gbọ́ àbí kéèyàn máa kọ́ ó ní ìrùn bí tulu àmì fàákìtì kọlù ó ní a máa ṣe kí

bá ṣe lùlù yẹn ẹ rí i pé inú rẹ̀ ó máa dùn látara bẹ́ẹ̀ yóò gbé ọkàn rẹ̀ kó lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó ọlọ́run bá ní irú àwọn tí wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ eré ni wọ́n pè é ọlọ́run bá ní kùdà kó bá ti eréṣiríṣi lọ́lọ́run ọlọ́run bá àríkẹ́ láwùsọ pé àdáàbùn alim àdáàbùn alim ìyá ẹlẹ́tẹ̀lérò ibòmí ń bẹ ọlọ́run bá àríkẹ́ láwùsọ pé àdáàbùn shadid ìyà tó ṣe gíní ìyà tó lè kókó ẹ̀rí ibòmí ń bẹ ọlọ́run bá àríkẹ́ lóró ìyà yóò ní àdáàbùn mukim àdáàbùn mukim ìyà permanent ìyà tí ò ní sọ fún gbà kankan ibòmí ọlọ́run bá gẹ́gẹ́ bó ṣe ròyìn ẹ̀mí pé àdáàbọ̀n mọ̀hìnì ìyà tí máa ń ṣe kí ni ìyà tí máa ń jẹ fẹ́rẹ̀ yẹn ọlọ́run bá lè tọ́lá ní òun náà lọ́wọ́ fi jẹ gbogbo àwọn tí wọ́n bá ṣe kí ni àwọn tí wọ́n bá ra ọ̀rọ̀ omi sábàlọ́ lè wọ ayà yìí ẹ̀ rí pé gbólóhùn tí ọlọ́run bá lè tọ́lá lò níbẹ̀ òun náà ni pé ọ̀mìnà ni láti máa yẹ tẹ́ẹ̀lì tí wọ́n rà ìtayà yìí sọ ni pé ẹni tó bá rà nìkan ni àwòkọ rà so ìtumọ̀ eléyìí ìtumọ̀ yẹtẹ́rì kìí ṣe ìtumọ̀ yẹn náà ni pé ó fowó o ó lè fowó ra ó lè àpẹ́ lọ́nà ó lè ya kò sọ́nà tí ò lè gbà wá nítorí pé ọlọ́run wa nínú al ń dáàfin mà ní wàmínà ọlọ́ọ̀bà lè kẹlá sọ pé ọláìka lè nínú ṣẹ́rọ̀ wùdọ̀ láàdáta bilhuda ọlọ́ọ̀bà lè kẹlá ní àwọn tó ń sọ fún wa yìí àwọn náà ni àwọn tí wọ́n ṣe kí ni wọ́n fi ojú ọ̀nà tó tọ́ wọ́n fi ṣe kí ni wọ́n fi ra ànà ayé ìṣẹ́rọ̀ wùlùkúfọ́rọ̀ bí ìṣirà ẹni ó máa túmọ̀ pé tí ẹ̀ bá ṣe kíni tí ẹ̀ bá ti fi kíní kan tó bá ṣe kíni tó bá fi pààrọ̀ nǹkan ìwọ tó bá di pé o ra orin àbó gbọ́ orin àbó dáúnlódì ẹ̀rí fóònù rẹ àbí gbogbo tó bá ti lè rí tó bá yẹ kó ló ń gbọ́ ẹ̀ òun náà ní mú ara rẹ yá ìtumọ̀ ẹ̀ náà ni pé o ti ṣe exchange o ti ṣe trade by barter èyí tó yẹ kó máa jẹ́ ìtutù ọkàn fún ọ tó yẹ kó ní àlàkùn àn o ti fi orin pààrọ̀ ẹ̀ so látara bẹ́ẹ̀ yóò máa tẹ́bí ni yóò máa mú èkó máa kó tẹ́bí ni ó ti fi alukur'an ó ti tà á ó ti fi ra kí ni ó ti fi ra kur'an ṣèkọ́ so ọlọ́run bá àlejò ọlá júwèé lè fún wa lẹ́yìn ìgbà tọ́lọ́run bá àlejò ọlá ti kọ́kọ́ júwèé àwọn wo àwọn al-muflihun àwọn tó ní pé àwọn náà ni wọ́n jèrè open open open market ni ọlọ́run bá àlejò ọlá máa ní gbogbo ẹ̀ clear sí wa ni yóò lè kalẹ̀ fún wa ní eléyìí òun náà lọ́nà àlìjánà ọ̀nà ànú ní ẹ́ eléyìí ọ̀nà tó lè dì náà ní ọlọ́ọ̀bà àlùkò lọ́wọ́ aṣọ gbégí ni ẹ́ gbégí ni mú ìtọ́ bá wù ọ̀pọ̀n wa man sha'a ittakhadha ila rabbihi sabila ẹni tó bá wù ú kó gbégí ni kó mú ojú ọ̀nà ẹ́ ojú ọ̀nà tí ó nílè sọ́dọ̀ ọlọ́ọ̀bà àlùkò lọ́wọ́ kó mú ojú ọ̀nà náà òun náà ló fà tó ń jẹ́ pé òun kálukú òun náà ni ó ṣe gíní òun náà ni ó wulẹ̀ ṣèṣirò ara tó bá di jọ́ ògbéjà àmà tó ti gbé tíra wa lé wa lọ́wọ́ kò ní ìdíkọ́sẹ̀ ẹ̀mọ ẹ̀sẹ̀ ìfún wa ẹ̀ ìkàrà fi sábàkà kàfà bí nọ́fíkà lè yọ́mọ àlékà àti ìbà ẹ̀mí ara rẹ̀ nìkan gan ó tó lẹ́ni tó ṣèṣirò fún ọ kò ní ìdíkọ́sẹ̀ ẹ̀mọ ọ̀sọ̀gbọ́yá bá a calculate ẹ̀ bá a sọ Ayayi yìí àkórí áyà yìí òun náà ni pé ọlọ́run bá àdéṣe ọlá ó fi kí ni ó fi jẹ́ fún wa o níbi orin wọ́n náà di àwọn tí ń gbọ́ ọ̀gá ẹni àǹfààní wo náà máa ń jẹ̀gà ẹgbẹ́ ìlọ wọn pé àǹfààní wo náà orin tó wá di pé àwọn olórin àwọn náà wá di kí ni àwọn náà wá di ẹni àyè sí láwùjọ wa olórí ẹ̀ òun náà ni ó máa kọ́lé lálá oníhóra jí oníhóra ogbẹ́ ẹ̀ kọ́dà àwọn ọ̀rẹ́ ẹni kò sí ẹ̀bùn kò káàkiri ẹlòmí ó sì máa wá sọ lọ́dọ̀ ọlọ́run bá àdìsẹ́ lápẹ́ kọ́lọ̀ máa sá àtọmọ náà lólórí ẹ̀ ní nǹkan tó jẹ́ pé kí ni àwọn olórí tẹ́ rí wọn ẹ̀ àwọn ni ìyá wọn pọ̀ jù tó bá jọ òbílẹ̀ àti yámà kí ló fà á nítorí pé tó bá jọ òbílẹ̀ àti yámà ẹ̀ wàlàyé àti lónà àwùzá àrọ̀ hàn tó bá jọ òbílẹ̀ àti yámà wọ́n gbé ẹ̀ṣẹ̀ tiwọn wọ́n tún wá gbé ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n sọnù ẹ̀rí kéde pé ẹ̀ṣẹ̀ wọn yóò kò lórí àwọn àwọn tí wọ́n gbọ́ ní wọn ẹni tó kọ́ lápèjúwe níbi ilé ìlà ń gbọ́ ẹ̀ṣẹ̀ tí ó gbà ń bẹ̀ níbi ẹni tó kọ́ ọ̀nà òde gíní yóò gbà ń bẹ̀ ẹ wá wo iye èèyàn tí pításẹ́ẹ̀tì rẹ̀ ṣe ń tà tó pításẹ́ẹ̀tì rẹ̀ ṣe ń tà tó òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ òun náà ló ṣe dìbò òun ló ṣe pọ̀ tó bá jọ gbẹdẹ̀ sí yá mọ̀ tó látara àdé eléyìí ẹ jẹ́ ká jẹ́ ara wa gbà lọ́wọ́ àṣẹ ìtọ́ni ẹ jẹ́ ká gbìyànjú sí alukur'an káwà nínú àwọn tó jẹ́ pé tó máa ń gbọ́ alukur'an ẹ alukur'an yóò máa ṣe kíni yóò máa jẹ́ ìtútù ọkàn fún wa ọkàn wo máa ṣe kíni yóò máa lọ síbi pé kátà gbọ́ alukur'an ọkàn wo máa farabalẹ̀ nígbà tó máa ka alukur'an tó tá a bá gbìyànjú tá a bá ṣe eléyìí eléyìí ni ó máa tọ́ka fún wa pé ẹ àti ṣe kíni àti bọ́ lọ́wọ́ àṣẹ̀tọ́ni níbi tó ní ká má gbọ́ alukur'ani má ká má gbórin anabi sallallahu alayhi wa sallam anabi ní ṣètọ́n kò ní ráyè wọlé sínú ilé sábà ní ká sọ́wọ́tò ìbá kọ́ra inú ilé ń kálukú lónìí ṣé kur'ani ni wọ́n kà nílé lónìí ẹlòmí tó wá bẹ́ẹ̀ ṣiṣẹ́ ilé orin ni ó sàn fún ìparí ẹlòmí tó wá wà nílé tó wà lẹ́sibí pẹ̀lú àwọn ọmọ orin ní ọmọ ẹlòmí ti há orin ó há kẹ́sẹ̀tì kan tán kọ́dà ó mọ bí ó ṣe sí òdíẹ̀ kó tó change gíní kó tó change lójú kejì bí ṣe ń kọ́ ní mọ̀ bá lù ú bí ṣe ń kọ́ ní mọ̀ lù ú bí ṣe mọ̀ fẹ́ lùlù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé alukurani ló bá ń gbọ́nu lé rẹ ní gbogbo gbà ẹ̀ alukurani òun náà ló ń gbé inú rẹ ní gbogbo gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn ọmọ rẹ ní òsì ti nínú gẹ́gẹ́ náà alukurani ọmọ dá sí wọn lẹ́nu gbẹ́sẹ̀ ń gbọ́ ṣé tí wọn yóò ti máa wọlé ní ọ̀kan wọn ó sì máa sàǹfààní fún wa tó ìgbádùn díẹ̀ náà ni o gbádùn ti bẹ̀lẹ̀ ayé yìí kò tó bá ti jẹ́ ògbé dàlù kìámà òun ni ìgbádùn tí ò ní fẹ̀kùn òun náà ló wà gbogbo àwọn nǹkan tá a bá ń rí láyé tá a bá ń fara jà á mọ rí àwọn tí wọn ò ṣe tọlọ́run tí wọ́n ń ga á mọ tí ṣe tí wọ́n jẹ mu ká má eléyìí kó tàn wá ti ọlọ́ọ̀bà àdìsọ alákọ̀jẹ́ ká mọ òdodo lódodo kó já tẹ̀lé kó já má bàjẹ́ ní bàjẹ́ ọlọ́ọ̀bà àdìsọ alákọ̀jẹ́ ká jìnà sí iná wọlé yóò dáadé ká wọlọ́pàdé àlẹ́ ìbéèrè méjì fún ẹni tí ó bá ní béèrè béèrè ọ̀kan àbí béèrè méjì tó àtiwájú kó tó di pé a parí tó sáàbà rẹ̀ tó ní béèrè ṣàlá apá tó bá di lọ́la sáàbà ní béèrè wọ́n ti a ti fẹ́nu kò pé ká máa bóyá ìbéèrè tó bá ní ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ wa ni àbá ń béèrè níta bá ní tọ́lọ́wọ́n bá àdìsọ́lá bá ní kí ìdáhùn rẹ̀ wà tòsí tí o bá ti ń tòsí pẹ̀lú gbọ́lọ́ nígbà tá a bá tún ní jòkó àwọn àdáhùn rẹ̀ subhanakallah wa bihamdik naam naam wa alaykum salaam wa rahmatulah. Yẹ́wàá káwọn wọn kàkà ní ìjà lórí àwọn ènìyàn ṣe láìpẹ́ ṣe inú wà fún ìlú kọ̀ọ̀bíyà àbí um, ìbàdí àbí ìyọ̀lá tó ti fẹ́ padà àbí ìyọ̀lá tó ti padà náà bẹ́ẹ̀. nà bẹ́ẹ̀ tí wọ́n béèrè òun náà ni pé tí ẹ bá ṣe mistéèkì níbi àtàṣàhò tí ẹ ń ka àtáyá tó èèyàn wá ṣe mistéèkì bẹ́ẹ̀ èèyàn wá tuntun bẹ̀rẹ̀ èèyàn tún wá tún kà padà so wọ́n ní ìdílé yìí pé ìforíkanlẹ̀ ìgbàgbé wà fún un so eléyìí kò sí ìforíkanlẹ̀ ìgbàgbé bẹ́ẹ̀ so ibi tí ìforíkanlẹ̀ ìgbàgbé wà òun náà ni ibi tí èèyàn bá ti gbàgbé láti ṣe kíni láti ṣe nǹkan kan nínú àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn èèyàn run èèyàn kò kò sí ó gbàgbé ẹ́ so àbí èèyàn gbé ìkan èèyàn ṣe ìní ìláyé rẹ̀ kí èèfà yẹ̀rọ ẹ̀ kí èèyàn ṣe gẹ́gẹ́ bí kí èèyàn ṣe ìrántí tó yẹ ká ṣe nígbà tá a wà lórí ìforí lórí òkú kí èèyàn wá ṣe níbo kí ẹ wá ṣe níbi forí kalẹ̀ subhana rabbiyal a'la níbo lérí forí kalẹ̀ ẹ̀ nígbà tí wọ́n wá ń forí kalẹ̀ wọ́n ti subhana rabbiyal azim so wọ́n kàrà ń sàn subhana rabbiyal azim mo ṣe eléyìí ìgbàgbé ti gbé kí ni kò ṣẹlẹ̀ ńbẹ̀ irú ẹni báwọn yóò ṣe ìforíkalẹ̀ kí ni ìforíkalẹ̀ ìgbàgbé so ìforíkalẹ̀ ìgbàgbé táwọn ń sọ yìí náà tí wọ́n nìkan bá ápé wọ́n nìkan ló ń dáàmú sí ni o tí ẹ̀ bá wà lórí lẹ́yìn ìmáàmù tí ẹ̀ ń sẹ́nu pẹ̀lú ìmáàmù ìgbàgbé tí ẹ̀ bá ṣe lẹ́yìn ìmáàmù so èèyàn bùkátà sí láti gbìn láti ṣe ìforíkalẹ̀ kankan lẹ́gbà tí yẹn bá sálámà so àmọ́ tó wáyé pé wọ́n ti sọ̀rọ̀ ń dànù sí fúnra rẹ̀ ẹ̀ àbí lẹ́gbà tí ìmáàmù ti sálámà ìwọ́n ń kírun tó kù tó bá pẹ̀lú ìmáàmù ìgbà tó tó bá ṣe nígbà yẹn ó ṣe gbìn ó ṣe ìforíkalẹ̀ ìgbàgbé fún bó ti lè tẹ̀lé yẹn wallahu ta'ala a'lam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk